tí a tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tírà Fathul Majid sharhi kitab at-tawhid li Sheikh Muhammad bin Abdul rahmatullahi alaihi tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí nínú báàbù ipe anabi sallallahu alayhi wa sallam ó bẹ ọlọ́run ọba ipe kó má jẹ́ kí sáré òun kó di wathanan yu'bad kó má di òòṣà táwọn èèyàn máa bọ tí wọ́n máa sìn ṣe léyìn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú pé anabi sallallahu alayhi wa sallam ń ṣọ́ àlè ń lára níbi ẹbọ ni bí anabi ṣe fi àlàyé nípa ọ̀rọ̀ ẹbọ tó fi bẹ̀rẹ̀ nínú dáhàwá rẹ̀ tó sì ṣàlàyé rẹ̀ fún ọdún mẹ́wàá àkọ́kọ́ kó tó di pé ìrun bẹ̀rẹ̀ kó tó di pé àwẹ̀ bẹ̀rẹ̀ kó tó di pé ayọ̀ zaka bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó tún fẹ́ jáde láyé ọ̀rọ̀ nípa ẹbọ yìí náà ni anabi sallallahu alayhi wa sallam tó tún pariwo ipe lẹ́yìn ìgbà tó gbélé iye yín tán ìtútù kù ni pé kọ́lọ́n kọ́mọ́ jẹ́ kí sáré mi kó tó di àdánwò fún ayé anábì ṣàlàyé ọbẹ̀ lọ́wọ́n ọba lẹ́yìn ìgbà tó tó ń ṣọ́ àwọn èèyàn lára tán kó ló tó ń jẹ́ kó yé wọn pé ìbínú ọlọ́wọ́n ọba tó lágbára ni sọ ibi tí àwa kà lónìí òun náà ni òfin maghazi ibn ishaq min ziyadatin yunus bin bukair naam. بسم الله الرحمن الرحيم وفي مجاز بن إسحاق من زيادات يونس بن بقيل عن عبد خلد خالد خالد بن دينار حدثنا عبد العالية قال لما فتحنا تستر وجدنا في بيت مال مال أرمزان سريرا عليه بيت ميت عند رحسه مصحف فعقدنا المصحف فحملناه إلى عمره فدعا له فدعا له كعبا فانصفعوا بالعربية فأنا أول وجه فرعه من العرب قرأته مثل ما أقرأ القرآن فقلت لأبي العالية ما كان فيه ما كان فيه قال سيرتكم وأموركم ولحون كلامكم وما هو كائن بعد قلت فماذا صنعتم بالرجل؟ قال حضرنا له في النهار ثلاثة عشر قبرا متفرقة فلما كان الليل دفناه وسوينا القبور كلها لنعميه عن الناس لا ينبشونه قلت وما يبدون منه قال كانت السماء إذا حبست عنهم إذا حبست إذا حبست عنهم برز بسريره فيضطرون فقلت ما كنتم تظنون الرجل قال رجل يقال له دانيال فقلت منذ كم منذ كم وجدتموه مات قال منذ 300 سنة قلت ما كان تبلغ منه شيء قالوا لا إلا سعيرات بالقطع إن لحوم الأنبياء لا تبليها الأرض لا تب نعم àwọn tí tíra ń bẹ ní ọwà àtàwọn tí a wà níbi ní ọ̀sẹ̀ tó kọjá so ìdí àti akàkẹ́yìn òun náà ni ọ̀rọ̀ nípa Umar bin Khattab radiyallahu anhu thani Umar bin tó ṣe pé nínú àwọn nǹkan tí òun máa ń mójútó dáadáa ní àsìkò rẹ̀ òun náà ni gbogbo nǹkan tó bá lè la ẹbọ lọ náà ni Umar náà máa ń mójútó kódà tó bá ń jẹ́ wasila ila shirk nǹkan tí ó gbàdà gbéyàn débi ẹbọ Umar ní fojú kékeré wò yóò tètè pààyàn rẹ̀ irú ẹ̀ ni aṣàlàyé níjẹ̀jọ́ ipe Umar radiyallahu anhu igi kan bẹ tí àwọn èèyàn máa ń péjọ sídìí rẹ̀ wọ́n wá ní igi kí lélẹ́yìí wọ́n wá rántí pé à igi tá a ti ṣe bẹ́ẹ̀ àìtò Ridwan náà lẹ́yìn èèyàn ń péjọ sí báyìí à oníkagé e. pé torí pé kí tó bá yá ẹ padà fẹ́ máa dáadáa kú ìdálẹ̀ ìbí ọ̀rọ̀ yìí níbi ààyè yìí so bákan náà ó torí wọn jọ́ kan táwọn èèyàn ń péjọ àwọn à ń kírun ní àyè kan wọ́n ń dà lọ́bẹ̀ Umar wa ń bi wọ́n pé ń bù làwọn èèyàn ń dà lọ́bà yìí wọ́n ní masjidun salla fi Rasulullah sallallahu alaihi wasallam yawman wọ́n ní masalasi kan ní ìjọ kata àwọn kọjá ń bi ànábì kírun bẹ́ẹ̀ Umar wa sọ fún wọn pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú tẹ́ ń ṣe yìí yóò padà di fìtínà o èwo ni kó ṣe pé ẹ máa dìídì wáyà yín wá kírun gbogbo ibi tó bá wù yín tí ìrun bá ti bá yín lẹ ti máa kírun o èyí sọ pé kí ẹ máa kírun yà yín fún ẹni tí ìrun bá bá ní mọ́ṣáláṣí yìí àmọ́ dígbàdẹrù pẹ́ ń lọ sí mọ́ṣáláṣí yìí a ìtọ́lọ́wọ̀n ọ̀ràn ilẹ̀ ń ṣe yìí búburú àwọn nǹkan báyìí tí ó mọ̀ ń ṣe kódà àwọn èèyàn tó bá fẹ́ máa ń sọ̀rọ̀ wọ́n máa ń fi alẹ́ jẹ́ ọmọ ìpè ara burú tó ṣe lélẹ́yìí kí gbogbo àwọn ààyè táwọn èèyàn ti mọ jàlùbáríkà ẹ wá wò àwọn tó máa ń jẹ́ ṣíà gangan wọ́n máa ń sọ̀rọ̀ yìí tẹ́ bá wá rí lónìí táwọn èèyàn bá ń fi àbùkù kan sàwọn tó ń fẹnu ẹ̀tẹ́ kan al-Mamlakatul Arabiyya Saudiya ẹ mọ̀ gbọ́ pé gbogbo àyè àlùbáríkà tó wà ń bẹ̀ wọ́n sì wà ní káwọn èèyàn mọ̀ ìdíbẹ̀ má sọ wọ́n tó bá mọ̀ kó bá tó bẹ́ẹ̀ dákọ̀ Umaru náà ṣe mọ̀ pé mùdírù markazi ó sọ yí o ó ní dáhùn sàúdí ń sinú ọya dákọ̀ Umar ibn Khattab radiyallahu anhu tó bá tó bẹ́ẹ̀ ara tó ń náà sí ni ọya wa takò torí láwọn sàúdí ni wọ́n dálẹ̀ sí sàúdí ọmọ sàúdí náà ni sí Umar náà sàúdí lòun náà oní Muhammad ibn rahimahullah aṣẹ́gun in tí àwọn àfá yìí tí wọ́n bá lọ́wọ́ àwọn sọ̀hábà in tí àwọn sọ̀hábà bá lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam iná làwọn náà ń tọ̀ àmọ́ wàláhì ojú àwọn èèyàn dúdú àwọn èèyàn sì tún yọ́nú sí kójú àwọn èèyàn káwọn ọmọ dúdú kójú àwọn ọmọ dúdú lọ ojú àwọn èèyàn dúdú àwọn èèyàn sì yọ́nú sí kójú àwọn ọmọ dúdú lọ á tún kà mí ẹwà rí bí Sheikh Muhammad ibn òun ní bá ń dádàkú dálẹ̀ ni bí n tóun náà bá látọ̀dọ̀ àwọn sọ̀hábà náà lòun náà ń tọ̀ ni a mọ̀ rí wọ́n ní wọ́n fi magasi ibn ishaq min ziyadati yunus wọ́n ní tíra kan bí wọ́n máa ń pè ní magasi ibn ishaq nínú àwọn ziyadati yunus ibn bukay an abi khalda ó ní lámà fatahna tustura onígbà táwọn lọ lè wọ ìlú kan táwọn mú islam wọ ìlú kan tí ń jẹ́ tustur ó ní fatahna ó ní wajadna min bayti mali hormuzan sariran onígbà táwọn wá wọ àyíká tó ń pè ní mali hormuzan àwọn wá rí bẹ́ẹ̀dì kan bẹ́ẹ̀ bí ká ní pé bóyá bí ká ní ministry of ẹ̀yẹ̀nẹ̀ eh, eh, skill àbá pé ministry of uh, finance ministry of finance wọn wọ́n láwọn wọnú ọ́fíìsì yẹn bí lápèjúwe ni o betelman nígbà táwọn wá débẹ̀ àwọn wá rí yẹni bẹ̀sẹ̀ríran alayhi rajulun majid àwọn rí bẹ́ẹ̀dì kan àwọn wá òkú kan lérí bẹ́ẹ̀dì wọn gbàtà ń gbé dáwà káàkiri kọ́dà inda ra'sihi mushaf gbàtà wọn wo eré òkú wọn àwọn rí pé wọ́n gbé bí tíra kan sí ìgbèrí rẹ̀ onífà àkọsìnlẹ̀ mùsàfà àwọn amú mùsàfù yẹn ìwé yẹn àwọn gbé fàhàmìlnáwò ilẹ̀ Umar àwọn agbèlọba Umar fàdá àìlẹ́wù káàbẹ̀n oní Umar wà fún káàbẹ̀ wọ́n ni níbi káàbù gbọ́ èdè yẹn sọ tí ń sọ̀rọ̀ yóò ní fa ana awwal rajulin qara'ahu min al-arab onígbà tí káàbù kọ́ tán ìmìlẹ̀ àkọ́kọ́ ẹni tí mo kọ́kọ́ kà ní Abul Aliya onígbà tí òun kà tán ó ní qara'tuhu misla ma aqra'ul Qur'an ó ní mo kà mo sì mọ Qur'an ká mo sì kà fa qultu li ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ olóhùn wa ń bí ipe máa káánà fi kílẹ̀ bá nínú rẹ̀ wọ́n ni siratukum wa umurukum wa luhuni kalamikum wa ma huwa kainun ba'id ó ní àwọn ọ̀rọ̀ ìtàn àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ láàrin ara yín àwọn ọ̀rọ̀ bíi ẹnu àwọn ọ̀rọ̀ dúndùn àwọn ọ̀rọ̀ dúndùn tí àwọn ọ̀rọ̀ tí èèyàn mọ̀ pé ìgbékalẹ̀ ọ̀rọ̀ bí àwọn àdìtú ọ̀rọ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa wúwa ká inú báyìí àwọn kankan tó mẹ́mẹ́ tí ó sọ pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọba yìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọba yìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ níjọba yìí ń lọrin alhamdulillah kò sí òun ní lọrin mo yìí ó ní kíní kan mẹ́ta máa ń pè ní wọ́n ní wọ́n ń sítírà wọ́n ní wọ́n ń sítírà wọ́n ní tán bá sítírà wọn wọ́n wà ní tírà táwọn sí lọ́dún aburúbá yóò ṣẹlẹ̀ aburúbá yóò ṣẹlẹ̀ bóyá nínú muharram náà máa ń sí inú wa ní títọ́dún yóò fi parí àwọn aburú tí ó ṣẹlẹ̀ ní àmọ́ nǹkan tá a ṣe sí wá ni pé a wà ti nǹkan báyìí ẹ̀pà nǹkan báyìí ẹ̀pà nǹkan báyìí ó ní wọ́n sì sórí kọ́dà ń jó ní tí mo lọ sí ọ̀yọ́ tí àwa dá ọ̀ràn yẹn kalẹ̀ àwọn ará ọ̀yọ́ ní pé ń bẹ lọ́dọ̀ àwọn wọ́n ní kọ́dà ẹ̀sìn náà làwọn pa sí ti tọdún yìí lọ́dọ̀ tàwọn so ní alihamudulilayi kò sí ṣẹ́rí báyìí in tí ò bá sí a ìsọpọ̀ wà a lè apply rẹ̀ tí ò bá ti bọ́dọ̀ wa mọ́ a lè apply rẹ̀ sí torí wà láì nǹkan ń ṣe ẹlòmíì pẹ̀lú pé ìfẹ́nú ìfẹ́nú ti máa ní nǹkan ń ṣèyàn ìfẹ́nú náà ní túmọ̀ sí pé ìfẹ́nú ń ṣe ẹlòmíì ẹ dákun kí òdodo dáhàwà kó clear tó báyìí kí òdodo ẹbọ wípé ẹ ẹbọ fáwọn èèyàn kí wọn máa ní foreign ideology iná ní àlàyé ẹbọ ọ̀dà ṣàlàyé local ideology fún wa tó tẹ́lẹ̀ apply rẹ̀ mọ́ lu yìí kẹ́ apply rẹ̀ mọ́ lu yìí tí ó sì ṣe dédé lu yìí tẹ́wàá ní pé a ah, kìí sì ṣẹbọ ṣe bí tí ò sí mẹ́lá ń sọ pé kò sí lu yìí nìsín tí ò bá sí búlẹ̀ yóò sì mọ́ lọ́wà so òun ni pé wọ́n nígbà tí àwọn wá gbogbo tí ó ṣẹlẹ̀ àwọn bá ń bẹ̀ pé à ah, kí ni gbogbo eléyìí cult ẹnìyàn wá ní famadha sana'tum birrajul ó ní ìwọ Abul Aliya kí lẹ wá ṣe pẹ̀lú ọkùnrin tẹ bá lérí bẹ́ẹ̀dì òkútẹ báhùn ọwá ní qal ó ní haffarna lahu bin-nahari thalatha ashara qabran mutafarriqa ó nígbà táwọn dọ́dọ̀ Umar àwọn sọ̀rọ̀ yẹn ní bàtà ń padà dé ìlú òun Umaru wa ni tẹ́ ṣe ni pé tó bá di lọ́sàn-án ẹgbẹ́ sàárè mẹ́tàlá káàkiri gbogbo ìlú bí kí n ní ẹgbẹ́ kan sí pàkátà ẹgbẹ́ kan sí ògidì ẹgbẹ́ kan sókèlélè ẹgbẹ́ kan sí gàmbàrí ẹgbẹ́ kan sọ́nà ẹ̀yìn sọ́mìl ẹgbẹ́ kan sọ́nà ajikam ẹgbẹ́ kan wọ́n á gbẹ káàkiri sájọ́ náà mẹ́ta ẹlọgbẹ́ kan sọ́nà tóbi wọ́n á ń gbẹ gbogbo yẹn wọ́n á rí pé á ah, sàárè mẹ́ta làwọn gbẹ lọ́sàn gangan gbàtán wá gbẹ tán Umaru ní tó bá lóru kẹ wá lọ lè sin òkú tẹ bá lérí bẹ́ẹ̀dì yẹn ẹsìn síbi ọ̀kan péré ọ̀kan náà tẹ gbọdọ̀ sínsì kẹ wá bo gbòyókù mọ́lẹ̀ ó ní táwọn ṣe nù ó ní àwọn wá gbé àwọn ṣe lọ́nà oríṣiríṣi onífàlà mẹ́kànnà lẹ́yìnlú dàfẹ̀nà onígbà tó di lóru àwọn wá sin wasawaina alqubura kullaha àwọn tó wá àwọn tó wá jẹ́ gbogbo sàárè yẹn sọ̀wọ́ iná gbogbo rọ̀ kúlà gbogbo ẹ̀yàn àwọn tó wá gbogbo ẹ̀ ó lẹ́fù àwọn lẹ́fù gbogbo ẹ̀ àwọn òjèkìlì kẹ́kọ́ yọ síta táwọn èèyàn dábẹ̀ màmá tó ráwọn yẹn yẹ àkúyà débi pé wọ́n lè tó máa lọ síbi àyè mẹ́tẹ̀ẹ̀ta láwọn nǹkan ìgbà tábà fi kó ń kan tábà fẹ́ lè nìkan ìkọ́ bọ́sì tábà kan bá bọ́sì ní bọ́sì ẹ̀yà ẹ̀ hmm. so ó ní torí pé oníka anna oníka kúláha lẹ́nu àmìyàwó mina náàsì láyà ń ṣubú náà ó ní káwọn fi lè jẹ́ káwọn èèyàn kan máa mọ̀ bẹ̀ kójú wọn fọ́ síbi tí àwọn sin òkú yẹn sí àwọn èèyàn tí wọ́n mọ̀ lọ lè wá bẹ̀ káàkiri kult ẹnìyàn lóhun tó wá bí abúlé àìlèyà ó ní wọ́n máa yẹrọ jù wọ́n máa yẹrọ jù náà mi nù ah, kí ni tán máa ń wá lọ́dọ̀ òkú yẹn gangan kí ni tí wọ́n mọ̀ lọ lè ń ṣe níbẹ̀ قال واني كانت السماء إذا حبس إذا حبست عنهم oni sare an oni sama ìgbà tí sama bá mú ọwọ́ dúró tí ó rojo tojo roboro tí ó da da nílùú wọn oni barazuhu barazu sarirahu fayarazu barazu bi sariri barazu bi saririhi fayumtirun oni wọ́n kàn gbé bẹ́ẹ̀dì rẹ̀ jáde síta báyìí pẹ̀lú òkú wọn gbé sára ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀dì rẹ̀ wọ́n sì gbé wọlé padà òjò sì bẹ̀rẹ̀ sí máa rọ̀ ó ní tọ́mọ bí ń ṣe ń lù wọn nù tọ́ bá ti rọra gbé òkú láti rí bẹ́ẹ̀dì wọn rọra gbé síta wọ́n sì rọra gbé wọlé padà òjò sì máa fún wọn ó ní tọ́mọ bí ṣe nù kult fakult olóhùn tó wá bí abúlé àìlèyà ipe máa ń kún tuntun zùnú nàrọ̀ jù kílẹ̀ rògbé ẹni yẹn gan kílọ̀ jẹ́ قال أواني رجل يقال له دانيال ọlọ́kùnrin kan tó ń pè ní daniel ni daniel fakult mo wá ní mundu kam wajadtumu umat ìgbàwó lẹ́padà lákìyèsí ipò ti kú ṣẹ̀kọ́ àwọn ènìyàn ó béèrè nígbà tán wọ̀lú yẹn ipé ẹni yìí ó ti tó gbò báyìí wọ́n wá ní qala wọ́n ní mundu thalathumia sana láti bí ọgọ́rùn-ún mẹ́ta ọdún ni kò sì yípadà 300 years ó ń bẹ lérí bẹ́ẹ̀dì rẹ̀ bẹ́ẹ̀ náà kò yí padà kult ọlọ́run tó wá bí wọ́n pé mẹ́ẹ̀ká náà tẹ̀gbẹ́ yẹra mi ní ṣe ń tí nǹkan kan yí padà lára rẹ̀ ní kọ́làlá onírárá nǹkan kan yí padà illa sha'iratun min qafaw ó lẹ́nu bí ìpapọ̀ rẹ̀ báyìí náà ni irun kankan jáǹbẹ̀ látẹ̀bùlá ìwá àbí látọ̀bùlí ìhà al'arù ó ní ẹ̀mọ̀ pé ẹran àwọn ànábì ọlọ́wọ̀n ọba ilẹ̀ lè jẹ wọn ni so kí la fẹ́ lò jáde níbi ẹ̀yà ni àsáàrù yìí ó ní pé láti kọ́kọ́ fi rinlẹ̀ ike Umar radiyallahu anhu gbogbo tó bá lè lídìyàn débi ẹbọ kí ní ẹgẹ́ bọ ni yóò lídìyàn débẹ̀ ní àwọn èèyàn máa wò wọ́n wọ́n rẹ̀ tó fìtì dáhùn èèyàn dúró kọ́ mẹ́pẹ́ à níjẹ́ ẹdẹ́ àyè ẹni tó lójú àánú àwọn èèyàn nu hmm. ẹni tó ní ojú àánú àwọn èèyàn ẹni tó fẹ́ràn àwọn èèyàn nu àmẹ́ni tí ó máa wá ike náà ẹjẹ́ ká wọ́n náà láti yọ àwọn èèyàn kó nu wàhálà yìí ike náà irọ́ sórí tó ń pè wàhálà òun òun gẹ́gẹ́ ni èsè wàhálà ibi tó lọ ń wá fún wọn gangan ni wàhálà torí wàhálà kìyàmà nù so Umar radiyallahu anhu kí ní ilé ní wọn lára ibi ha kí ní ta ń gbádùn táwọn mi so àmọ́ ìnira àwọn tí ó ṣe wọ́n láàrin gbà wọn kò ní tó tó fi gbádùn lọ́dọ̀ náà tó bá jọ́gbìn ní alkiyama so ó ní pé kíyàn ọmọ rí ẹni tí ń lé ní jìnnà sẹ́bọ pé káàyè ẹmọ sẹ́bọ tẹ́lákùn sí ọba sẹ́bọ sí ọ̀dọ́wọ́ fún ni àbí tó bá sẹ́bọ mọ́ sí ọ̀dọ́wọ́ fún ẹni tí ń sọ fún ọmọ sẹ́bọ ni àmọ́ tí ó bá ti jẹ́ bọ́ yẹn máa ń lànà mùsùlùmí ni wa ṣàlàyé pé ah, eléyìí ẹbọ ni o ẹ má eléyìí ẹbọ ni so eléyìí náà ni ìṣesí Umar radiyallahu anhu ẹ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn àfa Saudi kí wọ́n gbọ́ gbogbo àwọn Maliki wọ́n bu yíò ní mùdírù markazi torí mọ gbọ́ọ̀rọ̀ tó mọ́sán níjò ní ẹ̀ríká fún mi ìgbà ó tó mọ́ sọ ní ẹ wọ́n kí ni sàwúdí gbé ọ̀gàn sígbà tó ní owó ilé tí ẹ̀kọ́ tẹ̀ lọ lè gbórí ayọ́ ìsàárè tẹ̀ lọ lè wọ́ kalẹ̀ tó ní owó yíò náà lọ́wọ́ di ló ti di ló ti ló ti di ló ti di àdánwò fún wọn tó wọ́n gbó kalẹ̀ fún hmm. tí wọ́n gbó kalẹ̀ fún ọmọ òun lọ́wọ́ di wàhálà kọ́ sá mọ́ bú wọn bú wọn bú wọn bú wọn bú wọn ò lẹ́nìkan kan tó sọ̀rọ̀ sí láyé rẹ̀ àfi sàúdí náà ni ẹ tó wò nǹkan àwọn sàúdí ní ẹwà káwọn jọ sọwọ́pọ̀ pẹ̀lú nàìjíríà káwọn jọ gbógun ti boko haram lágbàáyé wàlá ìbùdó mẹ́kàzì ní òun tóhun wọ́n takò wọn ni ìdàkùn sí ainul ikhlas ainul ikhlas wa ta'awanu 'ala wala tata'awanu 'ala al-ithmi wal-'udwan ṣe wọ́n islamize Nigeria nù tó bá tẹ̀bẹ́ islamize Nigeria sí kọ̀ọ̀yẹ́ kínú tí ó dùn tí ẹ bá ti kí wọ̀ yí ọ̀ẹ̀kan kíyèsí ọ̀ ọ̀ẹ̀kan kíyèsí ọ̀ ó ní ohun gẹ́gẹ́ lù wọ́n takò wọn ẹ̀dàkùn tó ọlọ́run kó wàláhì ìgbésẹ̀ tí ọlọ́wọ́n mọ̀ fi àlùbáríkà sí ni gbogbo tí bá ń jẹ ẹ̀bọ̀ ẹ̀wọ̀n tọ́lọ́ ti sánú wọn náà nìyẹn nílùú wọn mọ́ kanga gbogbo tíra yìí ó ti ṣiṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ wọn kí wọ́n máa ní foreign ideology náà ru tíra yìí ẹ foreign ideology ẹ dákun sí ẹnìyẹn lè pélé ìròlórí súnà ẹni foreign ideology ó sì ń pera sẹ́rí pé kẹ́ni ń kó jáde kọ́lọ lílẹ̀ máa tó bá fẹ́ lẹ̀ mọ́ yíò dà sọ́lọ́n kó ṣe àsànú fún wa qala Ibn Qayyim rahimahullah Ibn Qayyim sọ báyìí pé fa fi hadhihi wọ́n ní níbi qissa yìí a máa rí yẹni ma fa'alahu al-muhajirun wal-ansar ní táwọn muhajirun ṣe àtàwọn ansar àwọn ará Madina àtàwọn ará Mẹ́kà radiyallahu anhu min تعمية kábìrì من تعمية kábìrì yìí níbi pé wọ́n fọ́ àwọn èèyàn lójú wọn fẹ́ wọ́n fi káwọn èèyàn kiri pọ́ fún wọn lójú o wọ́n dí ojú wọn wọ́n fẹ́ kí wọ́n mọ ibi tí àwọn èèyàn tí wọ́n sin òkú yìí sí la alla pé káwọn yọmọ àmọ́lọ́lẹ́ sàdúwà ń bẹ́ wàtàbárùkù bí i kọmọlọ́lẹ́ ma wà albáríkà ń bẹ́ wàlàwọ́fìrọ̀ bí i almuta àkìrún lajálàdú aláìhì bí saif wàlá àbàdúhu mindunilá ó ní wàlàwọ́fìrọ̀ bí i almuta àkìrún tó bá lè ṣe páwọn tí Eh, tánbẹ̀lẹ̀ jèrè ní tí wọ́n mọ̀bí táyè yí wà lẹ́jẹ́lẹ̀dú alayhi bis-sayf kọ́dá wọ́n fìdà wọ́n fi se yóò dìjà o ẹni kò yóò padà dìjà lẹ́yìn rẹ̀ wala kíni wala abadu min dunillah wọ́n sì padà di pé wọ́n mọ̀ lọ́lẹ̀ sìn wọ́n ní sin lọ́wọ́ bá má yẹn ni pé ọpẹ́ ònú Sheikh tọ́lọ́wọ́n òjé kan firú nǹkan báyìí kalẹ̀ torí tó bá pẹ́ àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run wọ́n sọ ẹni tó ti wà lérí bẹ́ẹ̀dì kan láti nǹkan bí 300 years nǹkan tó wá fi ń ṣe nu sẹ́yìn pé tó bá yá gan irú nǹkan báwọn padà di ọlọ́run bá mọ́wọn lọ́wọ́ tí wọ́n islam rahimahullah sheikh islam wa sọ báyìí yẹn ni pé ibn min umli dhalik wọ́n ni ọ̀rọ̀ wọ́n kọ̀ ní tí ò dá tí wọ́n ń ṣe ni wọ́n kọ̀ fún wọn fàmọ́ ń kọ́ sọ́dá bókọ̀ ẹ̀tẹ́n ẹni tó bá ń lọ sí àyè kan yẹ́rẹ́jùlẹ̀ xọ́yọ̀rọ̀ bí kọ́sí ha tó ṣe pé oore ló sì ń rò bí sí ńlá yìí ń lọ bí àyè báyìí iná ń sàdúà iná ń wà lùbáríkà wàlẹ́m yusahabu ṣáàrì kọ́sí ha táàsì wá rí i pé ẹ̀sìn wa ní ká máa gbarú ààyè bẹ́ẹ̀ lérò kálà ń lọ́bẹ̀ fọwọ́ mi náà mún karat tí ó dálẹ́ ni yẹn ṣe o wà báyìí aṣáájú mi báyìí bákan náà ọ̀rọ̀ yẹn máa ń le jura wọn lọ o kì í ṣe pé ipò kan náà ní gbogbo ẹ̀ wà sàwọn òǹkọ́sọ́dà bóyá ó gbèrò pé òun lọ́bẹ̀ẹ́ lè sọ́lẹ̀ ìndàhà bí ó fẹ́rọ̀ lè kírun níbẹ̀ ni àwọn lè yáde ìndàhà àbútí ẹ fẹ́rọ̀ lè sàdúwà ń bẹ̀ ni àwọn lè yẹ kọ́ra ìndàhà àbúfẹ́rọ̀ lè ka kéwú ń bẹ̀ ni fẹ́rọ̀ lè ka kùránì ń bẹ̀ àwọn lè yẹ́dì kúrò ìndà lè yẹ́dì kúrò lọ́ ìndà àbúfẹ́rọ̀ lè dárúkọ ọlọ́wọ́n bá ń allati lam yushra' takhsisuha àti pọ́pọ́rọ̀ lè ṣe ìbádà yẹn láyè tí wọn ò sọ pé ibẹ̀ ni kò ti ṣe islana'un is bihi la naw'an wala aynan tí wọn sọ pé ẹ̀yà ẹ̀yà rẹ̀ ẹ ṣe ojúlówó ìbádà yẹn ẹ ṣe ń bẹ̀ illa àyàfi anna dhalika qad ó lè lẹ́tọ̀ọ́ bi hukmil infaq بحكم الانتفاق اتفاق لا لقصد الدعاء فيها بويا يكو بي لحكم الكني لحكم الاتفاق لا لقصد الدعاء فيها قد يجوز قل لتو بحكم الاتفاق pẹ̀lú pé ìdájọ́ pé èèyàn panupọ̀ ipe ẹjí ká lọ síbi àyè báyìí bóyá ká lọ lè ṣe nǹkan báyìí láàrín kọ́sìtì fìyà dùn àkìrí pẹ́pẹ́ lọ lè ṣàdúrà pé ẹjí ká débi àyíká ìkàtẹ̀ lọ lè wò bẹ̀ wò ìyẹn lẹ́tọ̀ bá wọn pé ẹjí ká débẹ̀ wò ká lọ lè wò àmọ́ ṣe pé a fẹ́ lọ lè ṣàdúrà níbẹ̀ níbi àwọn ah, tiẹ̀ ń sọ fún nǹkan báyìí wà níbẹ̀ ẹjí ká débẹ̀ ká lọ lè so àmọ́ pé ẹjí á débẹ̀ ká lọ lè bẹ lọ́hùn níbi àyè àyè àmínú ẹjí á lọ bí tó mi funfun àti omi dúdú ti pàdé ká lọ lè bẹ lọ́wọ́ bá ń bẹ̀ àbíbi òkun ẹjí á lọ bẹ̀ irú eléyìí ọlọ́wọ́n bọ̀ ṣàlàyé òkun fún apẹ́ mọ́ lọ́lẹ́ sin lọ́wọ́n bá ń bẹ̀ o kàmẹ́yìn zúrò á gẹ́gẹ́ tí lọ lè ń lọ síbi àwọn àyè yẹn wọ̀wí sẹ́lẹ̀mú àríyá tí ó sálámà síbi sàárè yẹn wọ̀yẹ́ sálùlọ́ alẹ́ àáfíà lẹ́hu tí ó wà á sàdúà fún ẹni yẹn wọlé mọ́wúta tí ó béèrè fún àwọn òkú mi tó tún kú mẹ́ pé mo ní òkú tèmi ńlọbẹ̀ lọ́lẹ́sẹ̀ ìtún tọrọ àforíjì fún wa kama ja'at bi sunna sunna ló gbé yìí ń wá wa amma tahri du'a indaha àmọ́ kí wọ́n wá wò ó pé ìnà lè ń sàdúà níbi ààyè kan bí àìsù yastash'iru láì tó ṣe pé ó ti máa nífura pé anna du'a hunalika ipe ajiwabu minhu min fi ghayrihi kí wọ́n máa wò pé a ah, ti bá sàdúà ń àdúà gbà ń bẹ́ jùbọ̀ lọ fàhádà mínal manhiyu anhu eléyìí ọ̀dà akọ̀ọ́kẹ́ ọlọ́mọ sí bẹ́ẹ̀ intaha mulakhasan ọ̀rọ̀ yìí parí àwọn aláwọ̀ ra sí ní summary ọ̀rọ̀ Sheikh Islam Taymiyya rahimahullah ẹ dákun irú nǹkan tá à ń sọ yìí nìsín ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn Sheikh Muhammad ibn Abdul Wahhab Sheikh Islam Taymiyya òun ò Sheikh Muhammad ibn Abdul Wahhab òun ò Sheikh Islam Taymiyya òun ò tiẹ̀ gbé ní Saudi o òun ò gbé ní náà kò gbé ní ní ní next òun ti ẹ̀gbé bẹ́ẹ̀ àbí ní Hijaz òun ò gbé bẹ́ẹ̀ rárá so Iraq ni Sheikh Abdul Wahab gbé Al-Harani àbí Damascus náà ni àwọn gbé ti wọn ẹ ẹ Sheikh so ẹ wò báyìí nìsín ọ̀rọ̀ náà ń sọ tó ṣe lè bí ọ̀rọ̀ tí wọ́n yìí ni Sheikh Abdurrahman Ali Sheikh ni wọ́n mú wá láti fi ṣẹ̀rí fún àdìẹ ọ̀dọ́ tí wọ́n ẹ̀dàkùn sírù yìí náà sí kò sí láwùjọ tiwa kéèyàn wá ya láì nìkan ṣe kó lóun pèrà rẹ pé òun wà láàrin àwọn onísúnà kò sì ya láì nìkan ṣe a máa ní ọ̀rọ̀ tàwíìdì ọ̀rọ̀ kíní kò àplíkébù mọ́ ọ̀dọ̀ wáyà apply foreign ideology ni lọ lè jò kó ká tàwíìdì kó kó ka tàwíìdì kó yí ọ tó mọ̀ pé kò sí tí wọ́n ń sọ yìí tí ò bá bá bí yìí mu èèyàn ṣàlàyé pé léyìn ọba bí mu ẹ dákun tí kò síkú wọn lọrin sáwọn èèyàn lọ bẹ pé ibẹ̀ làdúrà ó ti gbà tí kò sí mọ́tàsí di àpẹ́ ńlọrin àwọn èèyàn lọ bẹ pé bẹ́ẹ̀ làdúrà ó ti gbà tí kò sí yídì ńlọrin àwọn èèyàn lọ bẹ pé bẹ́ẹ̀ làdúrà ó ti gbà tí kò sí àwọn ó ti gbà wàláyé à ń tẹ̀rí ara wa jẹ ẹ lọ ẹ lọ ẹ lọ yunifásitì ní ọ̀hún òkè súnà tán wí kẹ lọ báwọn yẹn ń bẹ̀ bìbà kẹ wá ní irú eléyìí kọ̀ bá àwùjọ wa mu kẹ lè wo táwọn yẹn ń dánwò mbẹ sẹ́rìpọ́ntọ̀ ń rà ń pé ó yẹ kán àwọn sálàf pàwọn aṣíwájú wa wọn kì í fi kò yẹ́ lómi ọ̀tẹ́ bá ní sálàfí wọn ni ẹ̀ àwọn aṣíwájú ẹni tí ń tẹ̀lá náà aṣíwájú náà ń jẹ́ sàlàfíyà tí kéwú bá ti yéèyàn wà láàwò nínú problem pẹ̀lú ìsìlá àmẹ́ni tí ó mọ̀ tó mọ́ hanútù wà hanútù ń pọ́ sí mini hanútù lè jannati inú àwọn pọ́ sí àlèjánná àbápótí ah, la ilaha illallah ẹ̀dà kùn sóhun ní wọ́n agbọ́ sàlàfíyà yé ní wọ́n agbọ́ pín tí ń jẹ́ sàlàfíyà ni salaf sàlàfíyà ní tàbí ní sálàfù ẹni tí ń tẹ̀lé lànà àwọn aṣíwájú wa ẹni pé àwọn sọ̀hábà mọ́nájà àwọn sọ̀hábà kọ́dá àwọn tán jẹ́ oníbídíà lára wọn gan àwọn gan gbà Imam Ghazali ó ní ó ní fa inna madhhab as-salaf haqqan ó ní kò sí láì fi fún ẹni tó bá ń sọ pé ìlànà àwọn sálàfù lè mí ń tẹ̀lé tó ṣe nísìlá ara rẹ̀ síbẹ̀ nítorí pé ìlànà àwọn sálàfù wọn haqqan òdodo ni sókè wá ní wàhálẹ̀ níjò lẹ́bọ́ ń súfí jà pé òun sí ń jẹ́ súfí òun sí ń jẹ́ súfí wà ní tánú sọ ní kẹrì sàláfíà wọlé ń jẹ́ níjò ah, ló bó ń súfí jà rí níjò ló bá ṣíà jà rí sánàbì lọ́sọ wọn ní ṣíà sẹ́tì mọ̀ pé nǹkan dàmú àwọn èèyàn aláì ẹ̀sùn tí bá ń ṣe yín gangan káwọn èèyàn mọ̀ pé ẹ̀yìn yìí ń jẹ́ iṣẹ́ ní ẹ̀sùn tá a ṣe àádọ́rùn mọ́ tá a ṣe yín o àmọ́ o àmọ́ tá a gbé yín dáadáadáadáadáa àmọ́ oko ẹrú tẹ́fẹ́ mọ́ mú àwọn èèyàn táàjì ẹ̀rọ àwọn èèyàn mú lẹ́rú mọ́ òun ni ìmú àwọn èèyàn ní ọ̀bọ kọ́dọ̀ ọ̀bọ̀ tún bẹ́ta ìsọ àwọn èèyàn di robot tó ṣe pé ẹni lọ́wájú yọ lọ́wájú lẹ́yìn yọ lẹ́yìn lẹ́gbẹ́ ọ̀tún yọ lẹ́gbẹ́ ọ̀tún gbá kíní mọ́ lérí ó sì gbá mọ́ lérí fa wàhálà nù wallahi ìlànà sí fa wàhálà nù ń fa wàhálà nù ẹ̀dàkùn tí ẹ bá ṣe pé ẹ̀dàkùn èwo ni èyàn kúnlẹ̀ fún ọkọ̀ wọn gbá ń kú kọmọ gbá lérí kọmọ kí n tó rí kí ni tó bá kúnlẹ̀ fún tó yú ọ ni àkànkan láwùjọ yìí o so ó ní pé ń ta gbéra wa nu àkọ́kọ́ ni mo sọ òun o ìgbà tí wọ́n ń tẹ́rí ara rẹ̀ jẹ ó ní ìgbà tí wọ́n á ní èmi bú ìmáàmù Buhari ó ti ẹ̀dá báwọn so ti ẹ̀ kọ́kọ́ sọ pé òbú náà àhà àmọ́ ṣe báyé gbọ́ ń tọ́ sọ ni mùdírù ìdẹ̀ báyìí àrùkọ́ ayà rẹ̀ ni tó bá láyàwó ẹ̀kọ́ mọ́ bá ń só ní pé mo kó wá sí rí bú 100% àmọ́ ti sẹ́ yóò ti gbogbo yé ìrọ̀ ní ìbú Imam Bukhari náà ó ní mo sọ pé afọ́jú ní sí ìbúwá nìyẹn ó ní àwọn àwọn Haúsá wọ́n máa ní nìkáfò kódà bàbá wọn ní pé bàbá nìkáfò ẹ̀ sí ọjà Haúsá ìsáwúsá ni wọ́n èyí sáwúsá ẹ̀dàpọ̀ ẹlẹ́yìn náà o ṣe wá sọ pé mo tún ní kọ̀gbọ́ lárúbáwá pé yíò ní ṣe ìbú ẹkọ́ fi yíò náà sí tẹ́mọ̀ wọ́n sì wá so ọkọ́ wá ní mo gbé wọn rìn ní ìgbà tí mo sọ̀rọ̀ mọ́ Buhari mo wá gbé wọn ah, ah. ni àbá ní àgbàlagbà wọn fi ń sá fún màlúù tẹ̀ka nàtán pé mo sì sọ ẹ má ọ̀rọ̀ clear mùdírù nàtán pé áà ah! pé mo sì ọ̀rọ̀ sọ ní inú ló bí mi ẹ̀hìn àbíkòsòrò adákẹ́ ẹnu rẹ̀ jẹ́ kọmọ́fẹ́sì ìsìnbó tó ń gbọ́n wáyé bí i ṣe ń gbọ́n ìsìn àwọn rẹ̀rìn mú ní ah, ọ̀tọ̀ alhamdulillah alhamdulillah mo rò pé ó tó lésì mi ni wọ́n ni ilé yóò lésì mọ́ wáyé ilé yóò lésì mọ́ kò ní èsì mọ́ so ó ní pé alhamdulillah ó mi pé ọlọ́wọ́ bá ti bá wa gba Imam Bukhari kò ní ẹnu rẹ̀ ẹni tó yẹ kó fèsì pọ̀ hmm. ó yẹ kó tó sọ pé ìdá mọ̀lẹ́bí mi rú àbí ẹkọ́ wíbẹ̀ pé ìdá mọ̀lẹ́bí mi rú gèrọ ìdẹ́bí kankan rú tọ́bí mi ṣe sọ̀rọ̀ lérí yíò náà sọ̀rọ̀ lérí yíò pé ìdẹ́bí mi rú o pé gbogbo ẹbí mi mo tó ṣe ó yẹ kó ní sọ yíò náà tí ọlọ́run kó ń ṣàṣàánú fún wa kó ṣe ìtọ́sọ́nà fún wa kó ṣe ìtọ́sọ́nà fún un náà náà ibi tí a ti lọ òun ni pé sheikh wa ni qawluhu ishtadda ghadabullah ike ìbínú ọlọ́run bá lágbára ala qawmi ittakhadhu qubur anbiya'ihim masajid fún àwọn ẹ̀ka tó òun ni ká máa kọ́lé sàárè lérí ẹ̀wọ̀ ara tá ń sẹ́ra wa sínú ọ̀ ara tí sàlàfíà sí fún wọn nù tahrimu bina al-qubur tahrimu bina ala al-qubur kíyàn kọ́lé lé sàárè lérí èèwọ̀ ni wa wa madha wa tahrimi as-salati indaha èèwọ̀ ni kíyàn tó lọ kírun níbi sàárè èèwọ̀ ni kíyàn lọ kírun níbi sàárè وأن ذلك من الكبائر إشلان لاني إشلان لاني وفي وفي القرى للطبري إنه ترى كتنقني القرى للإمام الطبري من أصحاب مالك نوع مكي إمام مالكي عن مالك وأن لا تضع مالك أنه كره أن يقول وأن إمام مالك له قاقين وما سوف زرت قبر النبي صلى الله عليه وسلم والله أوان أوان tí ẹni tí ẹ bá ti ń ka tíra sí ni ó kàn mọ́ rí àṣírí wọn ni tẹ́ bá tún lè gbọ́ ọ̀rọ̀ tí ń sọ yìí náà ó ní wọ́n tún ní a ziyara sàrí ànábì ó ní a ziyara ànábì ẹ̀wò náà ni mọ́mọ́lì kí ni o ọ̀yà sí yóò náà ní sí Sheikh Muhammad Abdulwahab náà tó nù wo ẹjọ́ tẹ́ ń rò pẹ̀lú Sheikh Muhammad Abdulwahab ah kì í ṣe kékeré ẹ̀wò Sheikh Muhammad Abdulwahab náà tó so léyìí náà mọ́mọ́lì kí malik ibn anas ma maliki tẹ́lẹ̀ ń tẹ̀lé òun náà tún ní olóhun kọ kẹ́ sọ pé ní lọ lè ṣe ziyara sàrí ànábì ìyẹn ni pé ìyẹn wá sí madina kí wọ́n ní mo fẹ́ ṣe ziyara sàrí pé ń lọ madina mo fẹ́ lọ ṣe ziyara sàrí ànábì ó ní kọba mu lè anna hadha lafs ó nítorí gbólóhùn yìí ó ní lè anna hadha ok mo ti fò ní okay o naam ọ̀n ojú mi ti fò ní o ni wà allala dhalika bi qawlihi sallallahu alaihi wasallam o ni tí imam malik mú wa tó fi ṣe ẹ̀rí òun náà ni pé o ni anabi ni pé allahumma la taj'al qabri wathanan yu'bad yẹn ni imam malik sọ kariha idafata hadha al-lafz ila al-qabr ọwọ́ akọkẹ́yìn ọmọ fi ziyara síbi sàárè ó ní ọkọlẹ̀ aláyàkọ̀ òtẹ̀ṣọ́bù ìrìfẹ́lẹ̀ ọ̀làìka sẹ́dánlẹ̀zẹ̀rìà ó ní káwọn máa fara jọ àwọn yahudi àtàwọn nasara ó fi lé wa kó ní bí aburú táwọn náà ń ṣe káwọn náà padà mọ́mọ́ lọ ṣe mọ́mọ́ lè kéré kọ̀dà ẹ̀wọ̀n náà ni mo fi ọba tó dá mi búra tẹ́ ẹni tí ń ka nínú wọn kódà tí bá ń sàbòsí fi rí ara rẹ̀ ẹ sì mọ̀ rí pé wọ́n mọ̀ mọ́ sábòsí ni kò ní lè dúó kọmọ sọ gbọdọgbọdọ báyìí pé wọ́n tún dámọ́ sí ziyara àrí ànábì má kò ní sọ ń ta ẹni tí bá ń ka tíra nù wọn wallahi alazim ẹni tí bá ń ka tíra nù kọ́lá ìlú mítẹ́ ní àti ẹ bá ń sọ̀rọ̀ ẹni tí bá mọ̀ pé ń ka tíra nù wọn ń sọ pé a ah, ṣé wọn náà mọ tí wọn mọ́lì kí sọ lórí ọ̀rọ̀ yìí ni wọn ní bẹ́ẹ̀ newspaper ni wọ́n kàn gbé lọ́wọ́ ẹ̀tún ní Holland ọmọ kan lọ lé bọ́ǹbù níbẹ̀ ìgbà tán máa rẹ̀ Ismail kí wá ni kí wá ni ọmọ kan tó ń ba gbogbo mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ ńkọ́ ba gbogbo mọ̀lẹ́bí rẹ̀ jẹ́ tí ó ń ṣe òun náà so òun ni pé kọ́lọ́ ọmọ ṣe àṣàánú wa. ṣe ẹni mo fẹ́ lò rẹ̀ gẹ́ni pé wàláhì ìṣẹ́ bá ní ti bá ń ka síra nù wọn á ìwò pé ọ̀rọ̀ àbá yìí sú wa àwọn gọ́mọ̀ ń rúra méjì jòkó ẹ̀bá ah, ah, mọ́ lọ bí iṣẹ́ bá tẹ̀ fẹ́ bá àwọn iṣẹ́ bá fẹ́ tákù àwọn kìíní yìí báyìí wọ́n lè ṣe máa ń tákù àwọn kìíní yìí ah, ilé ọkà máa tó kó owó hẹ́hẹ́hẹ́ yẹn ní àà ah, anú ah, yóò sì mọ́ sí ẹ́ babalágéèké àà babalágéèké àà nítorí ọlọ́run ẹ́ نعم قال الشيخ الإسلام رحمه الله تعالى شيخ الإسلام صبايك ومالك قد أدرك التابعين sheikh islam hmm. eh, muhammed eh, sheikh islam tẹ̀míyà náà sọ̀rọ̀ yìí o wọ́n ní mọ́ mọ́lìkì ọba àwọn tàbí ẹ̀ وهو إمام الناس وهو أعلم الناس بهذه المسألة من ملك ما نقار يجو فدل ذلك على أنه لم يكن معروفا ورأيت ما سيكوي ما لو زيارة سارع النبي وباجما كان يسوع أن لو زيارة سارع النبي عندهم لدهون ألفاظ زيارة قبر النبي ومن تنجبه وباجما إلى أن قال

síyára bídí àná lọ lè ń ṣe ń bẹ́ẹ̀ wà ó wà qasdul mayyit yẹn kí wọ́n lọ lè ń bá òkú lè sọ áàlì yìí kan lọ lè béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ wà du'a kó làwọn lọ ń sàdúrà lọ́dọ̀ rẹ̀ bákan náà wà rọ́kọ̀bẹ̀ta ilé yìí kan ní ọ̀dọ̀ rẹ̀ láwọn tó lọ ń wà nǹkan fi qada'i al-hawa'ij pé kí bùkátà wà balẹ̀ bíyà wà náà wí dhalika mimma yaf'alu kathiru minan nas sínú táwọn èèyàn ń ṣe fáwọn ya àbùdú fáwọn ya àníwọ̀n nàbí lafzi ziyara ti misla àdá wọ́n sì ní ziyara náà làwọn ṣe ní tí wọ́n sì máa lọ lè ṣe mẹ́nu ẹ̀dá kò sílẹ̀ yìí náà síkò tó gbọ́dọ̀ wà mú tí fọ́ ní ideology náà tún lélẹ́yìí ẹ̀dá kò yà fẹ́mi pé tọ́ lẹ́gbẹ́ ni wọ́n ẹkọ́ ìtì lẹ̀wọ́n bí tí ó bá lẹ̀ máa ọ̀rẹ́ bá lè clear so fahadha laysa bi mashru' bil ittifaq bi ittifaq al a'imma wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó bá mu ni kò bá mu rárá kí ọmọ lọ síbi sàárè kọ́ ọmọ lọ sàdúà kọ́ ni níwà bẹ lọ́hùn torí ọlọ́run fẹ́ràn àwọn bàbá yìí ọ̀rọ̀ tiẹ̀ kò le tó tẹni tó ń lọ síbẹ̀ lọ lè bẹ bàbá nínú sàárè ẹni tó lọ bẹ ń ibi tọ́lọ́run ò fi sábà bí nǹkan sí náà lòun fi sí eléyìí òun lọ lè ń ṣe ẹbọ pọ́nbélé ní tiẹ̀ so agbọ́dọ̀ mọ ìyàtọ̀ méjèèjì àmọ́ méjèèjì náà kìí ṣe tí ọba mu iná ló lágbára kéèyàn bá àwọn èèyàn tó ń lọ síbi sáré kan ní gbogbo ẹ̀yìn ẹlẹ́bọ̀ yìí là torí ọmọ tí wọ́n lọ lè ń ṣe níbẹ̀ ìtọ́ wá dáa jù ní kí mùsùlùmí ó dúró ní safer side tí ó sèfù rẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba pé ah, àyìn bẹ́ẹ̀ lọ lè ń ṣe níbẹ̀ yóò dáa kódà bẹ́ẹ̀ lọ lè ń ṣàdúrà ní gbé fún wọn ní kékeré kódà kó ti pọ́ lọ́ọ̀lẹ́ lọ lè ń bẹ̀ níbi sáré àyìn wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀dà so ẹ mọ̀ pé ó dúró side nù àwọn kan níbẹ̀ sí ń lọ yìí ẹlọ ilé náà bí ẹ̀sì dẹ́lẹ́bọ̀ ah ìrọ̀rùn ìrọ̀rùn kọlọ̀kú sànà fún wa na wa hadha laysa mashru'in bi ittifaq al-a'imma wọ́n lọ́rọ̀ yẹn kọ̀ bá mú kí wọ́n lọ sí bẹ́ẹ̀ wa kariha Malikun ẹ̀wù kí wọ́n máa sọ ọ̀rọ̀ odidi yadullu ala ma'nan fasidun tí ó máa tọ́ka sí ìtumọ̀ tí ó dáa bi khilafi salatu wassalamu alayhi tó wá yàtọ̀ sí asalatu àti salam fún annabi sallallahu alaihi wasallam hmm. fa inna dhalika سي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد حميد مجيد àbí tó bá débi ààyè tí wọ́n sin Ànábì sallallahu alaihi wasallam sí kí ní assalamu alayka ya Rasulullah ó ti tán àmọ́kọ̀ wá mọ́ wá sọ àwọn ọ̀rọ̀ míì Imam Malik ní sọ̀rọ̀ yìí o ẹ dákun sí àwọn wàbíyà náà túnú sí sàlàfíà náà tún tún ṣe léyìí ń dẹ́fì mọ̀ nípa ẹ̀yìn lẹ́sìn náà hmm kọ́dà àwọn tẹ́lẹ̀ ń tẹ̀lé gan-an torí tẹ́lẹ̀ mi ọba yóò ní màlìkíyà làwà wàláì tẹ́ bá ní màlìkíyà tó bá ń tọ ìlànà màlìkí lóòótọ́ à díẹ̀ díẹ̀ báyìí náà ni ó kù láàrin wọn àtẹ̀ntẹ́ bá ń jẹ́ sàlàfíà díẹ̀ díẹ̀ báyìí ni ó kù àmọ́ màlìkíyà wọn gan ẹ̀ ní í ṣe àṣàbò kílẹ̀ fẹ́ ṣe ẹni àwàhíyà àwọn onífẹ́nu náà ni Imam Malik wọ́n ní pé ọkọ̀ kí ọmọ lọ lè sọ ọ̀rọ̀ dínkù dínkù ọ̀rọ̀ tó ikú òdìdí ọ̀rọ̀ ni tí ò ní ní ìtumọ̀ rẹ̀ nínú bí kọmọ ní ya kashifal gummi kọmọ pàdánàbì ni he mo dé mo dé ó dé sí bo sẹ́kẹ́ mo dé ohun ìtumọ̀ kí ni kọ́dà kó sọ mo dé lásán mo dé kò sí mẹ́nu ẹ̀ kí ni ìtumọ̀ mo dé ó ti nítumọ̀ ìtumọ̀ tó pé ìran wọ̀ pé ah kí ni túnmọ̀ eléyìí kí ni túnmọ̀ òde hmm. òde bo sí assalamu alayka ya rasulallah khalas mọ́lọ́ so wọ́n ni pé gbogbo àwọn ọ̀rọ̀ ó lè padà múnà débi tí ò dáa amma lafzu ziyara fi umumi al-qubur fala yufham minha misla hadha al-ma'na òun ni àwọn ọ̀rọ̀ tó ṣe pé yàn sọ tí ó jẹ́ gbólóhùn ziyara lápapọ̀ kò sí ti yẹn ni pé tó ipá sì ní gbọ́ àwọn ẹ̀tún máa bú mbẹ́ fún tó burú mbẹ́ Allah tara ila qawlihi wọ́n ní wọn náà wọ gbólóhùn ni tánàbí sọ̀rọ̀ sọ́lá ní kí fazurul qubura anábì ní ẹmọ́ lọ lè bẹ sàárè òdá fa inna tudhakkirukumul akhirah torí yóò máa jí kẹ́ rántí alkiyama ma'a ziyaratihi li qabri ummihi bákan náà anábì sọ̀rọ̀ sọ́lá òun náà lọ lè ṣe ziyara sàárè màmá rẹ̀ fàyínà hàdà yàtànáwà kòbóra kòfà kódà tábà ti rí ọ̀rọ̀ yìí náà yọ́ mọ̀ pé alẹ́lọ́lẹ̀ tó lọ síbi sàárè àwọn kèfèrí náà torí sàárè yà nẹ́bí sàárè kèfèrí ni wọ́n tó ní nǹkan tó dé ẹ̀rí ayé mọ́ mọ́lìkì náà nù mọ́ mọ́lìkì ònà ọlọ́bọ́rọ̀ àwọn kèfèrí náà papọ̀ fàlàyé fàmù min dhalika ziyaratul mayyit èyàn gbọ́dọ̀ gbọ́yé àlè gbọ́yé wípé èyàn lọ lè ṣe ìsìyára òkú lè tó ààyè yìí pé kíyàn lọ lè pé kíyàn lọ bèèrè nǹkan lọ́rọ̀ rẹ̀ pọ̀sùálì yìí kíyàn lọ lè tọrọ nǹkan lọ́rọ̀ rẹ̀ wọ́n lè ṣe ìgbà tó bí kíyàn lọ lè wá ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ fanáwí dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mímọ́ yẹ fún àlù àlù ṣírìkì wal bid'a bí táwọn ní àwọn ẹlẹ́bọ máa ń ṣe àwọn oníbẹ̀rẹ̀ a máa ń ṣe bí kìláàfì ó yàtọ̀ sí máa idha kana mazur mu'azzaman fi din tọ̀ ó tún wá yàtọ̀ sí ẹni tó ṣe pé ẹni tá ń lọ lè ń bẹ́ ìwò tẹ́nìyàn bá jẹ́ ẹni ńláńlá nínú ẹ̀sìn kẹl àmbìyà bí àwọn ànábì ọlọ́wọ́n bá wọ́ sọ́ọ̀lẹ́hìn àtàwọn ẹni rẹ̀ fàyínà kẹrì rọ tó rọpọlọpọ àwọn èèyàn ma yu'na bi ziyarati quburihim hadhihi ziyara albid'iyya ashirkiyya wọ́n tó rọpọlọpọ àwọn èèyàn tán máa lè ń ṣe ziyara ìbẹ̀wò tó jẹ́ ìbẹ̀wò tí ò dáa tó jẹ́ ti bídíà tó jẹ́ tẹ́bọ̀ yìí tí ma ń ṣẹlẹ̀ púpọ̀ nù wọlé hádà kẹrì amáàlìkùn dhalika fi mísìlì hádà mẹ́ni mọ́ mọ́lìkì fi ní àníkọ̀ dá ń kọ̀ kẹmọ̀lẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fàyín lam yakun dhalika fi mawdin akhar laysa fi àríhí al-mafsada kọ́dà tó wá ṣe pé ibò míì náà kò bá síbàjẹ́ yìí mbẹ́ tó ti bẹ́ẹ̀ náà ẹ mọ́mọ́ lọ lè ṣe ziyara ẹ̀tẹ̀ bá ti rí pé àyè kan tó pé lílọ ẹni táwọn èèyàn ń gbé tóbi ni hmm. ẹtí ká tó wà fúláyé ilé náà sí lò wà kẹ́ni dìde nísìnyí kó ní ń sí iṣẹ́ ń sí iṣẹ́ kí lẹ́fẹ́ lọ sí afẹ́ lọ sí sí yàrá mbẹ́ wàhálà wọn sàlẹ̀ má lọ tó tó burú mbẹ́ àmọ́ kẹ́ni dìde nísìnyí kó ní bolo ńlọ ńlọ bàbá kàmẹ́lì wá lọ. òun náà ni torí pé kí ni àwọn àìzọ́mọ ní ìdáná ní ìdáná àwọn ẹni tóbi lọ́dọ̀ wa wọ́n pàtàkì lọ́dọ̀ wa gbogbo àwọn sàárẹ́ àwọn afáhùn tẹ́nìkẹ́ bá lóun lọ́bẹ̀ gẹ́gẹ́ káì fẹ́lọ́ sí ziyara ọdún sí tẹ́ lọ́lẹ́ sí ziyara ní tẹ́ so láti fi kíni láti fi zádù zẹ̀ríà zádù zẹ̀ríà wípé kí n tí anabi sọ̀lọ́ sọ́lọ́mù ọ̀fẹ́ náà ni mọ́ mọ́lì kí n ṣàlàyé yìí so kọ́lọ́n kọ́mọ́ṣẹ́ àṣà fún wa kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ so kọ́lọ́wọ́n bá gbogbo àwọn tí wọ́n ń ṣe nù kan báyìí abẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́mọ́ ṣàbáwá fi ti ń jẹ́ òdodo tawhid kọ́lọ́wọ́n bá kó fi yé wọn torí pé kí ni wàláhì tí wọ́n bá ń bá ru eléyìí lọ lè bá ọlọ́wọ́n ọba èèyàn ò lè bá ìrọ̀rùn ò lè bá ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọ̀ ò lè bá ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́wọ́n ọlọ́kọ́mọṣẹ́ sàánú fún wa lọ́mọṣẹ́ ṣe ìṣekùngẹ́ ìdúróṣinṣin lérí ẹ̀sìn ọlọ́wọ́ bá ọlọ́mọṣẹ́ àti fún wa هذا وصلى الله على محمد وعلى آله وصحبه والتابعين لهم بإحسان السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام kí ni ìdájọ́ ẹni tí ó gbèrò láti kí náà fi rà ṣùgbọ́n ó gbàgbé àwọn àwọn ṣe ìkọ́mọ̀ bẹ́ẹ̀ kò sí ìfẹ́ lọ́sọ̀ kí ni ìkànnà fún ẹni bẹ́ẹ̀. wọ́n fẹ́ ṣe náfìlà àbọ̀ fẹ́ òkè ó ṣe kọ́mọ̀ níbi kò sí nǹkan tí ó ṣe sí nǹkan tí ó ṣe náà Allah wa ayi. Oníbẹ̀rẹ̀ ni àsàlámù aláìkùm tó ọ̀gá fún wa ṣé ó dáa ká máa fi àgbò ìjà tàbí kò dáa. kò dáa kí wọn máa fa àgbò ìjà torí pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa ipe látara ìfi ara ní dábàá tó ní àwọn kàtìrí ìbínú ọlọ́wọ́n ọba anabi ní dakhilat imra'atun nara fi hirra ipe arábìnrin kan ó iná látara pé olóńgbò ó fi ìnira mú olóńgbò ó di habasati ha ó di olóńgbò yẹn mọ́lẹ̀ so títí máa ti ti já ìyàn ó wá kú lẹ́nu tí ebi ń pa ó fún lóúnjẹ kò sì tú kalẹ̀ kọlọ̀ lé wà tí ó jẹ fúnra rẹ̀ so ọlọ́run sì bínú sí i so náà ni kéèyàn ní dábàá ẹran gbogbo àwọn kan ti ń bẹ kì í ṣẹran làwọn ọmọ fi ń jà adìẹ àwọn ìlú kan bí adìẹ làwọn ọmọ fi ń jà sọ gbogbo rẹ̀ náà ọba mu kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kúlọ̀n kó ṣàánú fún wa wọ́n lọ wáìnà. Àṣàlọ́wà ní ọ̀tùlá, ẹlọ́pùn sáàsì, àwọn kan yẹ́ tí èyí bá wọ mọ́sálásí tí wá bá sápòwájú tí ó ti kún tí òun wá tò sí ẹ̀yìn ní òun nìkan tí ẹlòmíràn ò sì jọyìn rẹ̀ tí wọ́n fi kí ìmúta wọ́n ní ẹni tí ó wọ́n ní ẹni tí ó dá tòsí ẹ̀yìn yẹn kò ní ìrùn ẹ̀dá kan ẹ̀bá ṣàlàyé rẹ̀. نعم حديث النبي صلى الله عليه وسلم هو لا صلاة لمن من صلى وحده خلف الصف bí ẹni tó bá ń kírun lóhun nìkan lẹ́yìn lẹ́yìn sọ́ọ̀fù pé kò ní ọ̀run tó ní tí àwọn afá ṣe ní àlàyé nípa ọ̀rọ̀ yìí òun ní pé tó bá ní àǹfààní láti join sọ́ọ̀fù yẹn ni kí bóyá yìí wà wá wò pé mi lè mi lè fẹsẹ̀ kan ìlẹ̀ báwọn eléyìí dúró tàbí á ẹni lè fẹsẹ̀ kan ra mọ́tí ń ṣe yìí jẹun adádùn òní tó ní lànàbí ni kò ní ọ̀ràn. ọ àmọ́ pé kó wá fa àwọn èèyàn ń bẹ náà afáta ni kó fa yàn but tó clear jù wọn ni pé tó bá ṣe pé ó bá kírun lẹ́yìn sọ́fúlòhùn nìkan tí èkó dúró gbé máa ń ká ìtàkà búrú pé mi ní tó pẹ̀lú àwọn èèyàn tó bóyá ń retí pé tí bá tó bá àwọn èèyàn máa dé táwọn èèyàn bá tó ń wá tó bá tó fẹ́ wọlé wọn bá mi tó irú ẹni ó ní ọ̀ràn bóyá ẹ̀ka kan wà mọ́ ni tó yẹ kọ́ńtà fi parí ọ̀ràn ó ní ọ̀ràn wallahu a'lam. onídòwò ni fọ́ọ̀dù ẹgbẹ́ ìrìnàmẹ́yìtì ń fò mẹ́yìtì. wọ́n ní kí ni yàtọ̀ láàrin mẹ́yìtì àti mẹ́yìtì mẹ́yìtì ó náà ní nǹkan tó kú ní òkú ìbẹ̀tẹ̀ mẹ́ta ni wọ́n ń pè mẹ́ta iná ni harrama Allahu alaykumul mẹ́tata wàdàm wàlámù khinzir roma almẹ́ta ni wọ́n ń pè kí sí mẹ́t so almẹ́yit náà ni ènìyàn tó kú èèyàn tó kú náà ni mẹ́yit so wallahu a'lam mẹ́ta ni ẹni tó kú tí wọ́n ò dú bóyá bí ẹran kankan tó kó kú bẹ́tẹ̀ so mayit náà ni òkú ènìyàn náà ni wallahu a'lam. Assalamu You said you can visit the graveyard of non-Muslims. What are we doing there since you know that we cannot pray for non-Muslim after his death? Hmm. Ẹni pé ànábì ti ṣàlàyé níbi ẹ̀ṣẹ̀dẹ̀ yẹn, ń pé zúúrù fazurul qubura فإنها تذكركم الآخرة. al-akhirah ní ọkàn lọ fún wọn náà ní pípín ọlọ́lẹ̀ wò láti lọ lè tún fi rántí alkiyama láti lọ ti rántí alkiyama tí a bá fẹ́ wọ bẹ̀ èèyàn méjì kí yàn ṣe àwọn àdúgbò kan ní kí ká ṣe níbẹ̀ sókè ọkàn lọ wá sán náà ni sọlọ́mọ ọ̀hún àìlọ́. Assalamu alaikum. When we need simple for a mother to pray for his son with his him by saying, in the name of Jesus. Kí ìyá kó sọ bẹ́ẹ̀. Ẹ eh, bá ti ń sọ̀rọ̀ fún Mari. Ah, ìyá tó jẹ́ Mùsùlùmí kò gbọ́dọ̀ sọ́rọ̀ yẹn. Tí àwọn ẹ̀bá jẹ́ mú eh, eh, Christian tí ọmọ jẹ́ Mùsùlùmí tó bá ti ń ṣe àdúrà pé in the name of Jesus kan yẹn máa wò. Ọmọ dàlóhùn wọ́n ti bá wọn kọ́mọ̀ dá the name of Jesus yẹn ni pé ní orúkọ Jésù ní agbára Jésù ẹ má dá lóhùn àdúrà kan ní ṣe wọn kátàkátà lọ bẹ̀rẹ̀ wọn sórí kátàkátà wọn náà ló fi yẹ kó wá yí àwọn náà kí lágbára àfa àlágbájá ọlá àfa àlágbájá mùsùlùmí ti di Jésù kan wà mùsùlùmí ó ti di Jésù kan anábìyàn Isa lálẹ́kọ̀ọ́ mọ́ dáhùn tó bá fi orúkọ rẹ̀ sàdúrà fún yìí nìsín sọ àbíkẹ́ wọn lágbára ànábì látìlẹ́yìn ànábì ànábì ń gbé agbára ọlọ́run àtàtìlẹ́yìn ànábì ọ̀dà o ẹ̀wọ́ ti jésù náà ó yá náà o ànábì ọlọ́run lòun náà o tani kí wọn dáhùn yìí kọ́dà ìrùpẹ́ nǹkan tí ó takò mí bẹ́ẹ̀ kí wọn bá ní kọ́mọ́ dáhùn àbí àwọn tẹ bá ní afa alágbájá ẹ̀mọ́ dáhùn àyà àbáwọn yìí ní ìdáhùn yìí ṣé sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ yìí wà láàyè ọ̀rọ̀ tàwíìdì ọ̀rọ̀ alùsùnà ọ̀rọ̀ tó clear jù ní tó clear jù ní so kọ́lọ́ kọ́mọ́ ṣe àṣà fún wa náà. sáwọn ẹ̀kọ́ mo ń lò ní àwọn pẹ́sẹ́ǹtì tí wọ́n tọ̀ ká tó máa sọ àwọn ọmọ ní ká máa pè é díẹ̀ tó ìjìlọ. pé pé jésù mi ni ọlọ́run fún wa àti pé ìjìlọ. ọsàn máa sọ bẹ́ẹ̀ ni. ẹni ẹ sọ ní ìsinmi pé fún ah. wa báyìí. ẹni máa ń sọ bẹ́ẹ̀. jìlọ. ní ẹ má jà ń tún ẹ bá ṣe. ní jẹ́ jésù lọ́lọ́run. jìlọ jìlọ ah. torí ẹni yẹn kí o bẹ̀rẹ̀ kó kọ mí òun ló ó kọ ní ìwòlò ń jẹ́ ó ti yẹ àbíkẹ́ máa kí sọ́ọ̀nì mọ́ ẹ̀kọ́ yẹn yóò sá ní sọ́ọ̀nì ẹ̀hẹ́n máa kí sọ́ọ̀nì mọ́ ẹ̀kọ́ yẹn so wallahu a'lam. aláwùjọ ní ìṣàkóso ìjọba àṣàyẹ tọ́ta àti ní pé ìyẹ̀wò. ẹ̀yìn túmọ̀ rẹ̀ ni pé kí ẹni tó ń pè ní pé Jésù lọ́lọ́run Jésù ni Ọlọ́run Jésù èsì sọlọ́run sókè yẹn náà máa bá pè é bẹ́ẹ̀ wọn so dẹ̀kú yẹn náà ń sọ̀rọ̀ tí ò da jáde lẹ́nu rẹ̀ lẹ́yìn náà dẹ̀kú yẹn náà tó ń akọ̀rọ̀ dẹ̀kú yẹn náà fáàmù kìíní yẹn tó náà lókè bó ṣe rí nù áà náà wà jẹ́lẹ̀ náà ló bí yẹ kí wọ́n tó sọ́ra náà ẹjẹ́ tó wá síbi ẹjẹ́ tó gbé wá sáwùjọ ti wà yìí náà kama pè yẹn ní ọlá séwù kama pè mùsùlùmí ní ọlá séwù sọ́lá séwù ló jẹ́ kan wáyé tó ti yé bá ń ẹjẹ́ ká kíyèsí o èyàn jọ láàṣẹ́wù o ọláṣẹ́wù tó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba mú o tọ̀ ọlọ́rọ̀ àìdà náà Assalamu alaikum. Alaikum assalam. ẹ dákun àwọn tíra ni ẹ tọ́ka wa sí tí a fi ẹ ó sì rí ọ̀rọ̀ bí a ó ṣe kí a máa kíra wa nínú ìsìlámù. ẹni tó bá bá ṣe ń kíra wa nínú Islam Riyadu Salihin tí a ń ká níjọ́ àyè tó kíyàn lọ lè wò òfin gbogbo àwọn ọlá ìkírẹ ní gbogbo ẹ̀ náà ni òkun síbẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ ní tó súnmọ́ tó ń bẹ́ẹ̀ onírè yà ọdún sọ̀rọ̀kìn tó ń bẹ́ẹ̀ báàbù sàlẹ̀ àmọ́ tó wọ́n lọ́wọ́ àìmọ́ náà. orúkọ mi ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ìgbàlódé tó ń jùmọ̀ bí àwọn ọ̀pọ̀ àwọn ẹni máa ń tẹ̀síwájú ẹ̀ náà ìdáàbò ìwà àṣàlàyé nípa rẹ̀. ọlọ́run bá kó ṣàánú fún wa ni ìmá kírun níwájú ìmá pàtàkì jùlọ ní ìran tó bá jẹ́ ìran ọ̀ràn ẹ̀yàn haram ni ọba mu o so innama ju'ila al-imam li yu'tamma bihi ìyẹn máa ń kọ́ sí rẹ̀ ìyẹn máa ń wà lẹ́yìn rẹ̀ ni òun ni máa ń wà níwájú so òun ni pé ẹ̀yìn lẹ́ẹ̀ máa tò lọ kìí ṣe wájú rẹ̀ àwọn tó wá ṣe pé náfìlà ni tó pé náfìlà ni tó níbi náfìlà àwọn nǹkan tá àgbà láyè níbi ọ̀ràn yàn wọ́n lè alẹ́ alẹ́ ṣe ẹ̀rí pé ẹwọ́ jẹba ní pé ìrópọ̀ ìrópọ̀ ìrópọ̀ sí ìrópọ̀ tó haram ní maka tó ti bẹ́ẹ̀ náà tẹ́ bá wọ haram maka tí wọ́n bá fẹ́ kírun tó wáyé pé irun ọ̀ràn yàn bá ní bóyá ilá àbí jùmọ̀ lápèjúwe tó bá di pé wọ́n bá parí khutba tán tí máa bọ́lẹ̀ remember ẹ rí bí wọ́n kílẹ̀ agbógbó wájú ìmáàmù ìmáàmù wa dún níbi báàbù ọ̀kankan báàbù mọ̀tẹ́lẹ́sìn báyìí iná ni abẹ́ni tó bá máa ń wọ tàràwé ẹ rí bí wọ́n bá kí ìṣá ìsàlẹ̀ ni wọ́n ti kí wọ́n sì kílẹ̀ agbógbó wájú ìmáàmù báyìí ẹnìkan kàn ní síwájú rẹ̀ pẹ̀lú so tó bá di pé wọ́n parí tán lóyè sọ̀ wá gun òkè lọ yóò tó wọ́n bọ̀ sí ayé mi, torí pé kí ni náfìlà ní tàràwẹ̀ so bẹ́ẹ̀ náà ni kéèyàn fẹ́ kírun jùmọ̀ excuse ò sí fún yàn àfi tó bá jẹ́ pọ̀ ọ̀bá rí ibi dúró ní ẹ̀yà ọmọọgùn ni ẹmọọgùn lẹ́mọọgùn lẹ́mọọgùn lọ ní ọ̀nà tó ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ jù náà nù sàwọn tó apẹ́ mi náfìlà ní bóyá ìwọ̀n yìí àbíkíníkà ẹ̀ bá gbómìnà bá lè sí òyìn òkúrú àmọ́ràn yàn èyí dún níwájú ìmáàmù kírun o wallahu a'lam. Assalamu alaikum. Wa alaikum assalam. Wọ́n bẹ̀rẹ̀ ní ìmúlọ́wọ́ tí ń lo láì lọ́wọ́ tí ń lo ṣẹ̀ríà. Tó tó tó láti ń tẹ̀lé wá kó bẹ́ẹ̀. Ẹnìkan tó yọ ọ́ ṣẹ̀ríà dáadáa gbà wọ́n sí gbogbo àwọn òfin àwọn ọlọ́mọ rẹ̀. Ìlú kan wá dé bẹ́ẹ̀. Òun kàn ṣe ti gbogbo àwọn ṣẹlẹ̀ àwọn òfin yẹn nínú ìlú tiẹ̀ láfiwọ́ ibẹ̀ tí èyí máa sọ dáadáa pẹ́pà rẹ̀. ẹni tí wọ́n ṣe àdéhùn tó ń jẹ́ǹjì àwọn òfin yẹn. ṣẹ́rí tó a pé èèyàn bá jẹ́ onísúnnà ọ̀rọ̀ àwọn tó bá wà lórí ìjọba gbogbo tó bá ń ṣe àkínsọ níta àkínsọ bí a bá ṣe wà mí wá sí wọn máa sọ ntí ìjọba bá ṣe sunna na sunna àbí lórí rédíò àbí níbi tẹlifíṣàn àbí níbi mímbà rí so alùsùnà kì í ṣe so náà ni irú tó bá ṣẹlẹ̀ báwọn mẹnu ẹ lọ́wọ́ ìjọtọ̀rọ̀ bá ní ọ láǹfààní àti rí wọn tọ ọ̀sán tó bá fẹ́ sọ mọ́tò bá ti láǹfààní àti rí wọn ìyóò nídìí kọ́ máa sọ̀rọ̀ wọn níta gbangba pàtàkì jùlọ ní tó bá jẹ́ àwùjọ tó ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbọ́ èèyàn gẹ́gẹ́ bí ìlànà àìsàn tó wọ́n jẹ́ wọ́n lọ Assalamu alaikum. Wa alaikum assalam. When when someone goes to complain or bad and the person is at the back of the tó bá ṣe kíni tó bá dáhùn àwọn àbàjá rẹ̀ kọ́. fẹ́ kà ni àbí. ẹnìkan pé. tó wà sàlàyé ètí jẹ́ ọjà ìyẹ́wò brows nípa lórí lẹ́sìn ọ̀rọ̀ gbé àwọn pé asana nǹkan gbéra asana nígbà kan náà wọ́n á pé tó bá lè pé ọkùnrin gbé àti bẹ̀rẹ̀ ọ̀dọ́ àgbà wọn sàlàyé rẹ̀ kò sí ti ń jẹ́ bídá tó hasana ní kí bídá tó dáa kò sí ti nínú Islam anabisa wasala ní kullu bídá àìtín balala gbogbo bídá ànú ni so kí wọ́n ní eléyìí òun dá nínú ànú irọ́ òun so ìtọ́sí ń pè ní bídá òun náà ní nínú ẹ̀sìn láti rí nínú ẹ̀sìn tí ìbá ti ṣe nínú ẹ̀sìn kò lè jẹ́ bídá tó bóyá nìsín èèyàn fi síbí jẹun síbí èyí sẹ́sìn èèyàn ń gun mọ́tò mọ́tò èyí sẹ́sìn kí àwọn ọmọ ènìyàn tẹ́ ní kò sí fídíà mọ́tò kọ́lẹ̀ ń gùn fídíà náà kọ́lẹ̀ náà sí wọn bá ní pípò ló jẹ́ fídíà sáwọn àbájọ́ wọn ń gun mọ́tò òkú tiẹ̀ so òun ni pé kìí ṣe irú tí bá ti sọ̀rọ̀ ẹ̀sìn kò lè fídíà ò lè dé bẹ́ẹ̀ n tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ní fídíà máa ń dé bẹ́ẹ̀ so n tó bá ti wá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn gbogbo ẹ̀yẹ́yẹ́ ànù ni ìtumọ̀ ànù ni pé ó lè padà líìdì yẹn débi kèfèrí ó sì lè má jẹ́ kèfèrí yẹn ni pé ó lè jẹ́ bẹ́dà mufasiqa ó sì lè jẹ́ bẹ́dà mukafira yẹn ni pé tí ó máa jẹ́ tí ó sọ̀rọ̀ di kèfèrí àbí tí ó ní sọ̀rọ̀ di kèfèrí àwọn gbogbo ẹ̀ náà kò sí ti islam ṣe wá lójú kòkòrò wí ká máa ṣe ká jìnà sí ọlọ́run àìlẹ̀ náà. Normally, can we, can we observe certain arbitrary congressional form? Congressional form. Kama kí ṣáfù àti wítìrì ní jama kọ̀lẹ́tọ̀ ọba àmọ́ àfi nínú Ramadan nìkan nínú Ramadan náà ni tí bá ti ṣe Ramadan kálukú bá kí ìṣá ìyàtọ̀ fún kálukú wọlé lọ kọlọ̀ lè kí wítìrì rẹ̀ sọ wallahu a'lam. والنور إذا صرف المصلي ولم يعرف أن الإمام قد زاد أو نقص ولما تم الصلاة أتى الإمام بالسجود الصعبي هل يجوز له أن يكمل أن يكمل أن يكمل مع الإمام السجود الصعبي أو أو يقبل قبل أن يأتي أن يأتي بالسجود الصعبي. Ìtúwọ́n sọ ni pé ǹjẹ́ tí a bá ń kírun pẹ̀lú ìmáàmù àmọ́ wọ́n bá wọn ọmọ pé mọ́mù ti dáràn bí ó lékún ní bí ó dìrùn kù ní tí wọ́n kàn ní gbígbà tí mọ́mù sálámà àbí kó tó sálámà ó bá ń forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó wá kẹ́tì pé àwọn àgbẹ̀ bóyá mọ́mù ti dáràn nù ọ̀rọ̀ yẹn tó wá ṣe wípé kọ̀bùlé bá ní iná wọn náà bá forí kalẹ̀ ní kọ́ọ̀bù ni àmọ́ tó wáyé pé bàrìn bíbá ni tí wọ́n bá forí tó sálámà tán tó forí kalẹ̀ wọn ò ní bá wọn ò ní bá forí kalẹ̀ wọ́n dìde sọ ọ̀ẹ́sọ̀ wa mú irun tó kù fún wa tó bá wa mú wa tán ọ̀ẹ́sọ̀ wa ṣe bàjẹ́ tiẹ̀ náà sọ wọ́n bọ̀ fún ara ẹ̀ náà. ìfọ̀nà orílẹ̀-èdè ẹlẹ́kùn ní ẹ̀la báyìí máa ní ìgbà tí ó ti rò kúrò fẹ́ẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹ̀wọ́n tàbá bẹ́ẹ̀ yẹn múra fún ìgbà ìbáraka yẹn ìyẹn wọ́n ti dé lójú ọ̀nà àti mọ́sáàsì báyìí ìyẹn wọ́n sáré lò kú òfin òfin dé ní sọ́fún fúnlẹ̀ ìgbà wọn yẹn á rò kú yẹn á ti ilé ẹ̀sìn òkú yẹn ìyẹn á tẹ̀ yẹn rìn lákòó sísè ìgbà báyìí lọ́wọ́ náà kí ní ẹ̀ ṣẹlẹ̀ kọ́lọ̀ ṣẹlẹ̀ ní sọ̀hábà kanáà rọ́dẹ̀ yẹ̀ lọ́wọ́ àìsí ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ tó wá di pé àná ìsọ̀lọ́ ọ̀sán àti ọ̀pá náà sọ pé tí a bá ń kírun lọ́wọ́ nínú mọ̀rẹ̀díza wọn ni pé òun máa ń rí tí ń ṣẹlẹ̀ lẹ́yìn anájú wa bí pé kí ló tóbi ṣe báyìí lẹ́ẹ̀kan wá ní òun fẹ́ bá àrùn ni anájú wa ní zadakallahu hirsan wala ta'ud ẹni pé ọlọ́run ó tó ń lé ọ lójú yóò ṣe àlékún ojú kòkòrò fún ọ láti fẹ́ máa bá ìrìn àmọ́ wala ta'ud má torí ẹ̀ ṣe máa wò ẹni má ṣe bẹ́ẹ̀ náà yẹni pé ẹni pé àdísà náà ti kílẹ̀ tó ní ìdá àtà ahadukumul as-salata fa'tuha bis-sakinati wal-waqar wa la ta'tunaha wa antum tas'un wa ma adraktum àbí kò kúnlẹ̀ kọ́ wá sẹ́sọ̀ wá kó kọ́ ẹ̀sọ̀ rìn lọ pẹ̀lú òkú rùn lọ mọ́ rìn rẹ lọ ó wà lórí rùkú tó bá ti dìde kó tó débẹ̀ wọn náà kà sẹ̀kú lọ́tò ìran òsìmọ̀ bá wọn forí kanlẹ̀ lọ àyẹ̀yẹ́ kókó wọn bá wọn dúró padà tó bá bá forí kanlẹ̀ lọ́wọ́ ni wọn náà bá wọn forí kanlẹ̀ tó èèyàn nídìí kéèyàn wọn máa sáré gidigidi so wọn bá wọn àyẹ̀yẹ́ sọ̀rọ̀ sáà nìkan lọ́wọ́ fún